Hello everyone, welcome to Toyeen Yaya Yahya Gambari, ta ló mọ that young guy, a Muslim clergy tó máa ń wà lórí Facebook yẹn. Um, mo gbọ́ tó wà sí tí màmá ṣe show fún few days ago so mo wá lọ wá Yahya Gambari láti mọ̀ pé kí ló dé tí màmá ṣe show fún ọ̀ bí òun ló dé kọ́kọ́ ṣe show fún màmá. Ẹ jẹ́ ká jọ wo Yahya Gambari ìdí tí òun náà fi ta sí màmá kó tó di pé I don't know ẹ jẹ́ ká jọ enjoy màmá yá.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 àwọn ọmọ ẹ wọ́n dẹ̀ máa bọ́dẹ rìn lọ ni olórí burúkú ìyá òfò ìyá òṣì ẹ sábọ̀dì ìwọ ó fẹ́ pa náà mọ àwọn ọmọ ológo ẹ sábọ̀dì ó dúró dúró pé òun fẹ́ máa pa iná àwọn ológo bó ṣe ṣe fún Portable Zazu nìyẹn o bó ṣe fẹ́ ba ògo Portable Zazu bó ṣe fẹ́ bàjẹ́ nìyẹn ẹ̀yin èèyàn ẹ gbé làákà ìkalẹ̀ kẹ́ fi wu ọ̀rọ̀ yìí wáì tí ìyá àgbàlagbà abọ́dẹ̀rìn yẹn Esther yẹn Esther abọ́dẹ̀rìn táwọn ọmọ rẹ̀ máa bọ́dẹ̀rìn yẹn báwo ló ṣe máa rìpọ́ọ̀tù péjì èmi èmi kékeré yìí èmi tí mi ò jẹ́ nǹkan kan ah Esther bọ́dẹ̀rìn àwọn ọmọ ẹ̀ wọ́n máa bọ́dẹ̀rìn ni o wọ́n máa bọ́dẹ̀rìn lọ ìwọ́gun wàá bọ́dẹ̀rìn ni olórí burúkú aláyé bàjẹ́ àgbàlagbà kẹ́ni má ní olófò ìyá yìí ó máa ń káì ó máa fẹ́ gbé ológo ó máa fẹ́ gbé ológo ṣubú èmi dẹ̀rẹ́ yìí ẹ dákun mélòó ni mo ní viewers mélòó ni mo ní ṣé celebrity ni mi ni èmi tí mi ò popular tí mi ò ṣe celebrity irú yẹn sábọ́ọ̀dì yìí ó wá ń rìpọ́ọ̀tù péjì tèmi ó fẹ́ gbé péjì tèmi wálẹ̀ à irọ́ o irọ́ o abọ́dẹ̀rìn abọ́dẹ̀rìn ó máa ṣe àgbákò àgbákò tó máa kù ẹ́ à láìpẹ́ láì jìnnà sórí sórí nǹkan tó fẹ́ ra wọlé yìí nǹkan tó fẹ́ ra wọlé yìí kò máa rìpọ́ọ̀tì péjì àwọn ọmọ ológun káàkiri bó ṣe rìpọ́ọ̀tì péjì ẹ̀ pọ́tébù nìyẹn o ó lóun máa gbé pọ́tébù ṣubú kì wá ṣe bẹ́ẹ̀ ó tún wá ṣe kinní yẹn tipẹ́tipẹ́tipẹ́ ó ti ń ṣe tipẹ́tipẹ́tipẹ́ ó wá bá dọ́dọ̀ tèmi wá bá dọ́dọ̀ tèmi kí ni mo ṣe fún tó fi rìpọ́tù péjì mi abọ́dẹ̀rìn nítorí tiẹ̀ mo ṣe mú káàdì yìí o torí pé kí ni inú ayé ẹ̀ ó máa kú láìpẹ́ yìí ìmọ́lẹ̀ ìgbésí ayé ẹ̀ ó máa kú bẹ́ẹ̀ ni mú ayé ẹ̀ máa kú wo òjì kankan nítorí tiẹ̀ màá sáré di kùránì bíi mẹ́wàá màá sáré kùránì bíi mẹ́wàá ẹran torí tiẹ̀ wo ayé ẹ̀ máa bàjẹ́ ni wàá mọ̀ pé o ti ṣe òfò wàá mọ̀ pé òfò ti dé bẹ́ẹ̀ wàá mọ̀ pé kí ni wàá mọ̀ pé o ti ṣe òfò wàá mọ̀ pé òfò ti dé mọ̀ wípé mo fi ọlọ́run bá tó búra tí bá ṣe àgbákò orúkọ mi kó má jẹ yá gàmbàrí mọ́ wàá ṣe àgbákò tó ní ẹ̀spẹ̀tì ah! àgbákò tó lọ́ọ́ máa gbé kú ẹ àgbákò tó máa gbé kú ẹ wà láì kò sí kékeré sórí látòrí àkọ́bí ẹ tó dé tó dé gbogbo wọn pátápátá wọn máa bá ọ̀dẹ rìn lọ ni gẹ́gẹ́ bí orúkọ ẹ tó ń jẹ́ abọ́dẹ rìn abọ́dẹ rìn tó ń jẹ́ yẹn gbogbo àwọn ọmọ ẹ wọ́n máa bọ́dẹ rìn lọ ni imagine ẹ̀yin èèyàn ẹ wò náà irú èmi ọmọ kékeré yìí kí ni mo jẹ́ followers mélòó ni mo ní èèyàn mélòó ló ń wò mí ṣí ni mí ni ṣé mo gbé mọ́tò ten million ten million wá sórí social media kí bá sọ wípé ah ìyá Gàmbàrí ti ra mọ́tò ten million o àbí ṣé mo gbé mansion hundred million wá kí bá sọ pé ah ìyá Gàmbàrí ti ra odidi ilé hundred million ni ìyá Gàmbàrí ṣẹ̀ṣẹ̀ ra àbí why tó fi wá ń jowú mi why tó fi ń jealous mi kò yé mi ìdí tó fi ń jowú mi tó fi ń jealous mi kí ni ìdí gangan ó kàn máa ń láìkí pé tó bá ti rí àwọn ọmọ ológo kò fẹ́ jẹ́ kẹ́nibọ́dì àfohun àfohun nìkan kò fẹ́ jẹ́ kẹ́nibọ́dì máa ní viewers lórí mídíà kò fẹ́ jẹ́ kẹ́nibọ́dì máa go viral lórí mídíà àfohun nìkan àfohun nìkan ṣá tó bá tún wá rí anybody tó ní viewers bẹ́ẹ̀ àwọn máa lọ rìpọ́ọ̀tì wọn àwọn máa lọ rìpọ́ọ̀tì wọn àwọn máa lọ rìpọ́ọ̀tì wọn ló fi wá ba dọ́dọ̀ tèmi yìí ẹ bá bèèrè lọ́wọ́ abọ́dẹ ni ìyá tó kú má kú àmọ́ ọ̀nà ọ̀run má lọ inú ayé ò ní pẹ́ kú bó ṣe wà yìí inú ayé ò máa tó kú láìpẹ́ yìí o ìmọ́lẹ̀ ayé ẹ̀ máa tó kú o inú ayé àwọn ọmọ ẹ̀ máa tó kú o torí pé ojú odò kò fẹ́ máa pa inú ayé àwọn ọmọ ọlọ́mọ àbí o fẹ́ máa pa inú ayé àwọn ọmọ ọlọ́mọ kí ni mo ṣe kí ni mo gbé síta ṣé mo gbé mọ́tò ten million síta ni ẹ̀yin èèyàn ṣé mo ra mọ́tò ten million ṣé mo gbé mọ́tò ten million síta ni ṣé mo gbé mọ́tò hundred million síta ni why to fi report page mi obìnrin yẹn ti yá ìyá yẹn ti yá wèrè mẹ́ ẹ jẹ́ kí fi hàn yín ó yá ẹ wò mò bọ̀ eliminate pé bóyá èèyàn ń parọ́ ọmọ o ó yá ẹ wò ẹ fọ́ abalẹ̀ wú dáadáa o ẹ wò ó ẹ wò ó mo screen record ẹ̀ ni ẹ máa wò ó ẹ wò ó. péjì mi lẹ́ ń wò yí o péjì ìyá Gàmbàrí lẹ́ ń wò yí o ẹ mọ̀ pé péjì méjì mo ní mo ní kan Guide Your Way Islamic TV mo dẹ̀ ní kan ìyá Gàmbàrí TV nínú Guide Your Way Islamic TV yẹn one hundred and ninety four thousand view um, followers ló wà ń bẹ̀ nínú ìyá Gàmbàrí TV one thousand eight hundred and kìíní kan followers tó wà ń bí yẹn so this same ìyá yìí ìyá yìí ló rìpọ́tì Guide Your Way Islamic TV yẹn tí mi ò fi lò mọ́ mi ò lo péjì yẹn mo ṣe ń lo mo ṣe ń lo mo máa ń lo cross post tí máa ń ṣe live lórí ìyá Gàmbàrí TV nígbà míì mo máa ń cross post ẹ̀ sí Guide Your Way mo lo Guide Your Way náà but mi ò fi bẹ́ẹ̀ lo mi ò lo active dáadáa nítorí pé wọ́n ti ìyá yẹn ti rìpọ́tì ẹ̀ so ó dẹ̀ wà lórí station torí pé tí ó bá ti report pay tó bá tó wà lórí restriction a máa já viewers a máa ṣe kí ni a máa já viewers a máa já view a máa já view torí Facebook ò ní nullify àwọn tó yẹ kó nullify mọ́ ok mo wá lọ mo wá lo Yahya Gambari this is this same stupid woman tí wọ́n wá sọ́dọ̀ Yahya Gambari TV ó yá ẹ máa wò ó ah ìgbà tí mo wá lọ síbẹ̀ mo wá ní kí n lọ sókè báyìí mo wá lọ sí sí option ẹ máa wò ó wọ́n wá sọ wípé he made the reporter kí n ímeèlì rìpọ́tà yẹn èmi wá sí àwọn fẹ́ pòkè tí bá mẹ́tọ́ rìpọ́tì ẹ̀ má lọ má tiẹ̀ bẹ pé kó bá bínú kó jọ àti mo lọ sí rìpọ́tì ẹ̀ ń bá rí pé Esther bọ́dẹ̀ yẹn àà àà kó tún wá ṣe yọkọ́ o ó tún wá lo another email another name ó tún fi rìpọ́tì again bó ṣe ọkọ̀ ló rìpọ́tì ò kẹ́lẹ́ mọ̀ pé bí ìyá ìṣe mí àmọ́ òkè o normal náà èmi kò lè kò lè èmi Àgàbàrí no no no <laughs> mo ti ń ọmọ <laughs> eh, má jẹ́ sọ̀rọ̀ jù ẹ máa wo iṣẹ́ tí ti Guide Your Way Islamic TV yẹn ni ẹ máa wo sí ọ̀sán imedi rìpọ́tà ṣe ti rí pé Esther abọ́dẹ Esther Esther abọ́dẹ rìn ẹ máa rí pé full name ló wà níbí yẹn orúkọ ẹ eh, Esther abọ́dẹ rìn Gmail náà ló wà níbẹ̀ ṣe ti rí orúkọ ilé ẹsà bọ̀dàbọ̀dà ẹ̀rìn ṣe rí pé orúkọ ilé mẹ́ta ó fúl orúkọ ti kejì yẹn orúkọ ìkejì yẹn òun ò fúlù tiẹ̀ ẹ jẹ́ iṣu yẹn ní ti kejì yẹn padà ẹ iṣu yẹn ní ti kejì yẹn so ti kejì yẹn ò ṣe kí ni kò fúlù tiẹ̀ ẹ máa wo ṣe ti rí Esther and then orúkọ ti kejì yẹn small letter ni ṣe ti rí pé small letter ni small letter woman yẹn ó fẹ́ jẹ́ kí wọ́n gbé péjì mi wálẹ̀ pátápátá kí n má lè ṣe program mọ́ rárá ìbínú ayé nìyẹn o mi ò ṣe ẹ mi ò ru ẹ torí pé mò ń ní fíwáàsì kí ni pọ́blẹ́mù tiẹ̀ pẹ̀lú tèmi ṣé fíwáàsì tèmi ń dá fíwáàsì tiẹ̀ dúró ni ṣó ń báwo ló ṣe ń dá wọn dúró abọ́dẹ̀rìn kò ní kú rè báwo tiẹ̀ fẹ́ jẹ abọ́dẹ̀rìn gan-an níbo ló ti ń bọ́dẹ̀rìn gan-an àbúrò burúkú ni ẹni àtàwọn tó ní ẹ máa bọ́dẹ̀ ẹ̀rìn kú ni olórí burúkú lẹ́lòmí ẹni òfò ẹni àdánù lẹ́lòmí ok ìwọ tó ń sọ wípé kinní kan kinní kan ṣó make sense kírù ìyá àgbàlagbà yẹn kó rìpọ́tù péjì mi ṣó make sense sí ẹ olórí burúkú ni ẹ ò ní kú re ìwọ Buhari Adékúnlé ọlọ́tọ̀ àbí lórúkọ yẹn ò ní kú re tó bá kú re ò ní sùn re wàá ṣòfò tọmọtọmọ ni olórí burúkú tẹnìkan bá ṣe bẹ́ẹ̀ sọmọ tiẹ̀ ìwọ lè gbàrú ẹ̀ kọmọ tiẹ̀ gúrò page fún àìmọyọdún kẹ́nìkan wá rìpọ́tì ẹ̀ pé ó fẹ́ gbé wálẹ̀ àwọn ẹni òfò nǹkan tẹ́ lè gbà lẹ́ẹ̀ máa fi lọ yan ó ní kúure pẹ̀lú kan tó ń sọ yẹn olórí burúkú normally kò lè kò lè dé page mi wálẹ̀ o torí mi ò ní fún opportunity tó lè fi rìpọ́tì ẹ̀ mọ́ wọn bí ìyá ẹ̀ rẹ̀ kò lè rí ìkọ̀kọ̀ ṣe ṣùgbọ́n èyí tó ti ṣe yẹn tí ò bá yọ kúrò nígbà wàá ṣí òfò tọmọtọmọ wàláì ó yá ẹ wò ó mo ń bọ̀ ẹ farabalẹ̀ wo ẹ tuntun ẹ ẹ tún screen rẹ́kọ́ọ̀dì yẹn ẹ tuntun wo ìwọ ìwọ tó sọpọtẹ sábọọdì yẹn Ọlọ́run máa bá mi bà tiẹ̀ jẹ́ ṣé ìwọ lè gbárù ẹ̀ ṣó lè gbárù ẹ̀ ṣó lè gbárù ẹ̀ kọ́mọ tiẹ̀ ṣe wàhálà kó gúrò péèjì kẹ́nìkan wá sọ pé òun fẹ́ gbé péèjì yẹn ṣubú láì ṣẹ́ láì rò ó ṣó lè gbárù ẹ̀ kọ́mọ tiẹ̀ ṣe wàhálà kó gúrò page ṣó rò pé kéèyàn tó ní ten thousand followers ni ṣó rò kó easy kó rọrùn ah kéèyàn tó lè gúrò page téèyàn one million plus téèyàn ní view one million plus ṣó rò kó easy ni ṣó rò pé ṣẹ́ kékeré ni ìwọ tó sọ fọ́tẹ́ sábọ́ọ̀dì yẹn ayé máa bàjẹ́ tí ìrántí wọn ni ṣó rò pé ṣẹ́ kékeré ni ṣó máa wàhálà téèyàn ṣe kéèyàn tó gúrò page ni àwọn ẹni òfò ẹni àdánù àwọn lórí burúkú àwọn aláìbàjẹ́ ẹ̀dá ẹ máa wo ẹ tún tún wo ẹ tún wo ẹ máa wo ok mo wá lọ sí c option bí mo ṣe wá tẹ c option yẹn wọ́n wá sọ fún mi pé email the reporter or submit an appeal okay wọ́n wò pé jẹ́ kí n kí n ímeèlì ẹni tó rìpọ́tì kíní yẹn mo fẹ́ mọ̀ ẹni tó jẹ́ wọ́n á lọ síbi email the reporter confam bí mo ṣe débi email reporter ah ah mo wá rí copy reporter name Esther esabod abodẹrin mo tún wá rí number. ẹ̀ mo tún esta rí at gmail dot com ìwọ náà wò náà odidi ìyá àgbàlagbà yìí odidi ìyá àgbàlagbà. ìwọ yusuf abiola afọlábí yusuf abiola afọlábí ò ní kúure gbogbo ògo tó gbogbo wàhálà tó bá ṣe láyé ẹ ọlọ́run á jẹ́ kí gbogbo ẹ̀ já sásán ọlọ́run máa dẹ̀yàn sí ẹ tó máa da gbogbo wàhálà ẹ̀ nù o ò ní rí ògolo ọmọ tó bá bí kò ní rí ògolo lágbára ọlọ́run tó bá fi ọwọ́ ọwọ́ mẹ́wàá ṣiṣẹ́ o ò ní rí kan fi jẹ gbogbo wàhálà yí ẹ ọlọ́run agbègbè ajásasan ìwọ Yusufu Abíọ́lá Afọlábí yẹn tó bá kọ́mẹ́ntì tó bá sọ̀pọ̀tì Ẹsábọ́ọ̀dì èpè èpè máa fi ba tiẹ̀ jẹ́ ìyẹn lórí burúkú yìí nǹkan tẹ́ẹ̀ lè gbà ẹ fẹ́ ṣòfò ni kí wọ́n lè gbàrú ẹ ni kí wọ́n ṣiṣẹ́ kó kúrò péjì kẹ́ni kò wá sọ pé òun fẹ́ gbé péjì yẹn wálẹ̀ ṣó lè gbàrú ẹ̀ wọ́n sọ pé leave her leave her alone níbo ni wọ́n ti níbo ni leave rú ẹ̀ lé o ṣé wèrè ẹlòmíì ti ṣe eré o ẹlòmíì ò gbádùn o èèyàn rìpọ́tì péjì ẹ̀ ò sọ pé leave her alone ah ṣé ó fẹ́ jẹ́ kó máa kó máa rìpọ́tì ẹ̀ lọ ni títí tí wọ́n máa fi gbé péjì náà wálẹ̀ àbí ẹlòmíì ṣe stupid báyìí ẹ ṣe ya wèrè báyìí ẹlòmíì ò sì nílà káì lórí báyìí ẹlòmíì ti ya wèrè o ẹlòmíì sinmi gan o ah wàlẹ ẹlòmíì ti ya wèrè ah èyàn rí pọ́tù pidgin ó fẹ́ gbé pidgin wálẹ̀ ó wá sọ wípé leave her alone leave her alone kó máa kó máa rìpọ́tù pidgin yẹn lọ àbí kó lè rí pidgin yẹn gbé wálẹ̀ ah ibo ló ti ṣerú ẹ̀ kí wọ́n kó fi àìmọye ọdún ṣiṣẹ́ kẹ́nìkan sọ wípé òun fẹ́ dànù lójijì ah ṣó lè gbárù ẹ̀ nǹkan tó bá lè gbà má báyàn sọ nǹkan tó bá lè gbà má báyàn sọ ah kí wá filẹ̀ kó máa report page mi lọ kó gbé page mi wálẹ̀ wọn bí ìyá ẹ̀rẹ́ kò lè gbé wálẹ̀ but for admin sake ó pè kí wá filẹ̀ kí n dákẹ́ kí n dákẹ́ mi ò ṣẹ̀ tí mi ò rò àbí kí mo ní tó fi report page mi ṣé mo lówó ni ṣé mo ti ra mọ́tò ten million ṣé mo ti ra ilé hundred million táwọn sọ wípé bóyá ó ń jẹ́ jealous owó tí mo ní àbó ń jẹ́ lọ́sọ̀ property tí mo ní wẹ́ẹ̀ tó bá fi máa rí Report bá fi máa rìpọ́ọ̀tì kínní mi èèyàn ń rìpọ́ọ̀tù péjì èèyàn ó fẹ́ gbé péjì èèyàn wálẹ̀ ó wá ń please stop stop leave her We're ó ti ń ṣe èrè ó ti ń ṣe èrè ó ti ya wèrè ó ti ya wèrè ìwọ tó kọ́mẹ̀tì pé leave her àbí leave her inú ti ya wèrè ṣé ó dà pé sick ó ti ń wèrè ti bu ìyá èso wèrè wèrè wèrè ti bu ìyá èso tó bá mọ̀. ẹ tún gbọ́ jàre ẹ tún gbọ́ láti bẹ̀rẹ̀ bọ́lá kúkú ṣe ṣe. ẹ máa wo ok mo wá lọ sí c option bí mo ṣe wá tẹ c option yẹn wọ́n á sọ fún mi pé email the reporter or submit an appeal ok wọ́n á wò pé jẹ́ kí n kí n ímeèlì ẹni tó rìpọ́tì kíní yẹn mo fẹ́ mọ ẹni tó jẹ́ wọ́n á lọ síbi email the reporter confam bí mo ṣe débi email reporter ah ah mo wá rí copy reporter name Esther Esabod Aboderin mo tún wá rí nọ́mbà ẹ̀ mo ti wá rí esther aboderin at gmail dot com ìwọ náà wò náà odidi ìyá àgbàlagbà yìí odidi ìyá àgbàlagbà èmi ọmọ kékeré irú èmi. àbí ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ sọ̀pọ̀tì ẹ̀ ṣé orúkọ ẹ̀kọ́ nìyẹn esther isabode aboderin ṣé gmail ẹ̀kọ́ nìyẹn ṣé orúkọ ẹ̀kọ́ nìyẹn mò ń béèrè wọ́n tó ń ẹ̀ sórúkọ rẹ̀ kọ́ nìyẹn nítorí pé ẹlòmíì ẹ máa ṣe òfò tí òfò máa ṣe yín o tí ó ń ṣe òfò kékeré o ẹ máa ṣe àgbákò tágbákò máa ṣe yín ẹlòmíì máa ṣe òfò tí ò ní òfò wò ẹlòmíì ẹlòmíì ẹlòmíì máa ṣe àgbákò ẹlòmíì máa ṣe kíni ẹlòmíì máa ṣe òfò wàláì torí pé kíni because of what because of what ah èèyàn rìpọ́ọ̀tì péjì èèyàn wọ́n sọ pé leave her alone pé kó sick. mo kéré kí ni mo ní. ayé ẹ o máa ayé ẹ o máa fọ́ká ayé àwọn ọmọ ò ní tó ìgbésí ayé ò ní tó ọ̀làlá ilaha illallah ọlọ́run àwọn ti tóbi ẹ̀jẹ̀ kan ṣoṣo ẹ̀ bó ṣe fẹ́ máa pa ní àwọn ọmọ ológun nǹkan táwọn ọmọ ọlọ́mọ ti ṣe wàhálà fún láì mọ iye ọjọ́ wàá fẹ́ máa gbé wálé fẹ́ máa bàjẹ́ Esabod ayé ẹ̀ máa bàjẹ́ ni o ojú ojú ọlọ́run abayé ẹja abayé àwọn ọmọ ẹja abayé àwọn rọmọrọmọ dọmọdọmọ ọlọ́run abàjẹ́ bíi zini láì ìwọ tó bá sọpọ́tì Esabod náà ọlọ́run abayé àwọn ọmọ ti tiẹ̀ náà jẹ papọ̀ mọ́ tiẹ̀ torí pé lórí burúkú èèyàn èèyàn èèyàn rìpọ́tì page page ọmọ kékeré yẹn sọ pé liver alone kó dífà yẹn lóhùn kó gba péjì àlè torí ẹlòmíì gan lórí burúkú àgbàlagbà yábọ̀dì yábọ̀dì wo continue continue wà á rí pé ayé máa sú ẹ nígbà tí bá jókòó tiẹ̀ bá jókòó tiẹ̀ wò ó má wọrí mi ò ti bẹ̀rẹ̀ mi ò ti bẹ̀rẹ̀ ní ti pẹ̀lú ẹ̀ wàláì mo kàn ṣe ń bẹ́ẹ̀ ṣeré ni o mo kàn ṣe ń sọ fún gbogbo ayé ni o kí gbogbo ayé kọ́kọ́ gbọ́ ná wípé ọmọbìnrin yìí mo dẹ̀ ti mo ti fi evidence hàn wípé òyìnbó ti péjì mi bó bá yẹ rí o tó bá wá kọ̀ǹtínù ayé ẹ̀ máa bàjẹ́ tí ẹ máa ta àwọn ajókòó tiẹ̀ lọ́rùn títí tí wàá fi fi péjì mi lẹ̀ lọ́rùn